الحمد لله أمر الله صلى الله عليه وسلم بالكلام والتلاوة والصلاة وقد أمر المؤمنين ويقول سبحانه الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته أيها المسلمون عباد الله يا الصلاة الصلاة يعرفك هنا التعرض لله تعالى بأقوال وأفعال معلومة كن السلام سبحانه وتعالى بلا معركة àtàwọn o ìrẹ̀lẹ̀ tó ti bá wọn tó o fi iṣẹ́ dání mọ́ pẹ̀pẹ̀ pàṣẹ fi tẹ̀lé á bẹ̀rẹ̀ sẹ́yìn pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́ọ̀hún ìṣọ́ tem tí a ń pè ní tẹ̀lé ìṣọ́ kábàárà wọ̀rọ̀ tó ti fi tẹ̀lé ìrànbá ṣe مستسلمة في التسليم أقوى طريق السلامة مع النية الكي والنيانية عنية في أفكر أسمك عباد الله إكي عنية تعصر يمين يوما لينا يوما سوري الله تعالى صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات gbogbo ṣe gbogbo oṣù ti fẹ́ lánìyàn ìṣòro ìlọ màṣúṣọ ó tún wá ní àwọn májẹ̀mú kan eléyìí tí àbídá sàlẹ́sà wọn ibà dàgbà èèyàn ló sin ọlọ́run irú ìsàwẹ́wà òkùnkùn oníkùnkùn ló máa mọ̀ wọn kálukú náà mọ bó ṣe ń kírun yẹn sí ẹlòmíín ó ti gbogbo ẹ̀ má bọ̀ ní kí n sásìkò rẹ̀ ẹlòmíì ó fi gbogbo ẹ̀ má bọ̀ ní kí n dáadáa irun kì í ṣeré pa nítorí pé òun ni ákàdọ̀ àkáàdì islam bá àdà ṣàkàdà káyìrì òun lè yí ta sábà wọn dùn nínú àwọn ìlú islam lẹ́yìn ọ̀rọ̀ ìkẹrù méjèèjì. وسوى حديث عبد الله بن عمر رضي الله عنهما ونبي صلى الله عليه وسلم صحيح بني الاسلام على قوم اسلام وما هو في اقوال سوري امام فقلنا للشهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله سنتهي في كفوس هذه الطشة الله àtúndínlẹ́dá ní Muhammad ìdíjọ́ ọlọ́run bá ní ṣe orí kù kejì yẹn náà ní ìwà ikọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ó tó fẹ́ zaka ó tó ní àwẹ̀ ó tó fẹ́ hajj ayé wa ní mùsùlùmí náà ìbá dàlá irun kì í sáwẹ́wà nítorí pé àwọn ọmọ yóò ha sábà àìní àbúrò ọmọ ìyàmá àsọ̀rọ̀ àkọ́kọ́ kọ́gbésù rẹ̀ dálé lórí jọ̀ọ́ ọ̀hìn sọ́dà àjò tí mo yẹn bá ti dá àkùlà àwọn ẹ̀jà ha ẹni tó yẹn ti jèrè ó sì ti pàṣẹ yẹn wọ́n ní pàṣẹ tí mo yẹn bá ti wá bàjẹ́ kọ́ọ́bá wọ́kọ̀tì wọ̀lẹ̀yà òbílá di nínú àyíká tí wọ́n lọ sọ̀rọ̀ ọlọ́run dá máa sóko máa padà lọ. ayọ́ àti sèmúnà ìbáraga lọ ìmú ìtawẹ́wà ọ̀ kódà nàbí sallallahu alaihi wasallam oníwọjọ ìlànà ìfowópamọ́ àìní ìsọlá ìtútù ojú mi wọn fi sórí ìwọn kíkì ìtútù ojú mi wọn fi síbi ìwọn kíkì ìrún ayọ ìmọ̀sílẹ̀mọ́ náà ìgbàdàlá anabi sallallahu alaihi wasallam ìdá àzábàwò àbúrò àti àìlàsọlá tí nǹkankan bá ṣẹlẹ̀ sí sálàmù oríkẹ́ ti kẹ̀kẹ́ sí aláàbò tó kò láti fẹ́ di eléyìí ó kà nẹ́bí láyà sallallahu alaihi wasallam ní ọlọ́ọ̀tún. nínú yíyé ìṣeré fa tí bóun náà lórí fún ẹ tó ikú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlàyé òfin ẹ̀sìn orílẹ̀ bí iná ẹ̀ ní òfin ẹ̀ tí wàá bà nẹ́bí. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ìdíkẹ́ sá nẹ́bí níbi tó ti sá ẹ̀yọ́ ti ṣe mú àìdáàdọ́lá ni wọ́n bá wá sọ ikú orí sí rẹ̀ ni gbogbo aláàkì jagunjagun táwa náà ti wò pa kírun ni bẹ́ẹ̀ mi kọ̀ọ̀kan ọdún wa náà tí wọ́n bá ní ọyá fúnra rẹ̀ máàkì òdo ló máa fúnra ẹ̀ tó rọ ọmọ bó ṣe kí lórí pé láwùjọ wa ní ìsinmi tá a fẹ́ lókun tá a ń ṣe náà ìrùn yẹn náà ni bálabàlà làwọn ìyá wa ń ṣe àwa sọ wípé òrùn yìí ní àwọn àǹfààní ó sì ní àwọn èso tí ó mú wa mo ká tó ráǹfààní àfi ká kí dáadáa o àfi ká kírun yẹn dáadáa o téèyàn bá kírun yẹn dáadáa o lè má nfààní wa o ẹ wọ ayé àtàkùnrẹ kó síbà wà tọ́ bá dẹ́dà pọ̀ létí wà á ti ní sọlá ìnà sọlá ẹ̀fẹ̀ta àni àṣà ìwẹ̀lì múnjà o ọlọ́run sọ fáwọn ẹ̀rí sọlá àlùfọlá gbé kó kírun ó sì sọ bẹ́ẹ̀ fáwọn àdá nítorí pé òun yẹn o fẹ́ẹ̀ ta àni àṣà ìwẹ̀lì múnjà o obìnrin tí yẹn bá kírun yẹn bó ti yẹ kó kiri tó bá kí bó ti yẹ kó kiri ìrùn yẹn ó sì máa kọ̀ fún yẹn kúrò nínú àlùfáà wọlé mọ́ṣáà ìbàjẹ́ àti gbogbo tọ́ka bọ̀. alọ́wọ́ àtúntò imam ahmed rahimahullah ta'ala abu hurairah radiyallahu anhu wọ́n ní arákùnrin kan lọ bá òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àti òṣìṣẹ́ wọ́n ní lágbájá kan máa wà ní sọ́ọ̀tì ìdìláì a máa sínú lóru fàyídà àfúláhà إلى ربعي tí wàá dé làárọ̀ báyìí ní sí oṣù ní ṣe yóò jáde òjijì ọlọ́run tó láàyè ọ̀la fúnni pé ẹni ààbò máa tẹ̀kọ́ ẹ̀ ìwọ̀n tó sọ pé ń ṣe ní ìrùn yẹn òun yóò pọ̀ ní oníjẹ́ ọ̀padà jáde mọ́ ìyẹn tí yẹn bá kírun yẹn dáadáa ni òun ló fà Abul Aliya alayhi rahmatullah làwọn fi sọ wípé ìrun yóò tí ó bá fi wúlò agbọ́dọ̀ rí sàlátù sí sọ́ọ̀lì nínú rẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ òun náà náà ṣe fà ṣe nítorí tọ́lọ́wọ́ ìṣerú yẹn torí tọ́lọ́wọ́ yẹn òun náà ni ó máa pààyàn látẹ̀dáadáa dàbúrú dàbúrú bìlmàrún yọ pa látẹ̀dáadáa bákan náà agbọ́dọ̀ rí àkọ́sí abẹ́ kọ́sí ayẹyẹ tẹ̀tẹ̀ ààbò òun ni ó fọ̀ òun ní pamọ́ tó jẹ́ pálapàla irun agbọ́dọ̀ rí sí kẹta òun náà ni zikirullah zikirullah yẹn náà ní Al-Qur'an méjì lòun akókò yàgbóró wọn yẹn ní ààbò ẹ̀rí lóbi jáde ní náà lọ́ba dá lọ́ba ọ̀ láti kí ọmọ ní àjìbárú ọmọ ọ̀gbìn yá ẹ̀yà ọmọ ọlọ́run ọba yẹn mú lọ́wọ́ àtúnṣe lọ́dọ̀ ọlọ́run ọ̀fẹ́ sí iṣẹ́ ayé àtúnṣe mú náà ìbá gbogbo òun yẹ́yẹ́ pátá ló máa máa ń pàdé wá fún sùnmí tó bá jì dáadáa pẹ̀lú àtòrí ìrù wákàtí máa ẹ̀ gbọ́rọ̀ kan dábìlì sọ̀lá àlùfáà ojú ojú wa yìí pé àtẹ̀wọ̀n tá à ń kíyàn lákòókò sákòókò téèyàn bá jẹ sí kí bó ti ẹ kó kí ọlọ́run máa tó pẹ̀sẹ̀ yẹn rẹ̀ lórí kò sí bá ti rìn lórí òní mí á sì sọ á sì ṣe á sì wò á tún sì jẹ gẹ́gbà mi pépé jẹkújẹ lèyàn jẹ èyàn tún máa ń rìn rí fíù tọ́gà títẹ̀lé ọgbà wọlé ẹ̀rí pẹ̀lú béèyàn bá kí ọlọ́dẹ̀ tó àbí pẹ̀sì yẹn rẹ láti ọ̀gá tó ṣeré bíṣẹ́ ọlọ́run ọlọ́mọ ọba àìsílẹ̀ wọn àtọ́lọ́wà tó kọ́bùsù pẹ̀lú tó máa dé ọ̀rọ̀mọbọ́ọ̀ tó yẹ la ọ̀rọ̀mọbọ́ọ̀ náà ó máa kà sí tó máa kà rọmọdán tó rọmọdán mi gbogbo àwọn àlàfo tí ń bẹ láàrin wọn ìparẹ́ ẹ̀ṣẹ̀ ni ó máa jẹ́ tí ẹ̀ bá ti sùn lẹ́sẹ̀ tó náà jíjẹ́ ọlọ́pàá tó pàpẹ́rẹ́ lílẹ̀ ìjọba ni àrọ̀ ìtò lọ́wọ́ ẹ̀nẹ́nà àrọ̀ ìbáde àhàdìgbò yàgò tẹ́sílò mí ìlú tó lẹ́yẹ̀ omi hamsa ọ̀rọ̀ ẹ̀rí ni tó bá já sí wípé odò kan bẹ́lẹ́ nù ọ̀nà ẹ̀kọ̀ọ̀kan yìí akérèbodò náà kìí ṣe alagbalógún omi tó máa gbé ẹ lọ bodò kan wà lẹ́nu ọ̀nà ilé yín ẹnìkan kan yín ẹni níwárè lójoojúmọ́ báyìí yóò máa wẹ̀ níbẹ̀ ní ìgbà márùn-ún anabi sọlá àfọláwá ń bí àwọn mùsùlùmí jọyìn bíbí àlìyé gbogbo mi dára ní mi ṣẹ́yìn ìjẹ́sọ̀ tí kan sì máa sẹ́kùn lára ẹni yẹn bí sí ìwọ̀mọ̀ pẹ̀lú gbóhùn ẹlẹ́ẹ̀bà lójúmọ́ a kọlù ya Rasulullah láyé kọ̀kọ́ mi dára nìyí ṣáyé ìtọ̀ tí kì ò lè sẹ́kùn lára rẹ̀ ní òṣìṣẹ́ ọlọ́run nígbà ọlọ́run wa sọ pé ọ̀kẹ́dá ilé kan sọ̀rọ̀ wa tó kà ó bí òun wákàtí márùn-ún ṣe rí nìyẹn tó sì ń pé ìyẹ́mọ̀ kó lọ́ọ̀ ayọ́ alùsùlùmí náà ìbádàlá ìyẹn ìrún ká kín sásìkò ní o ìrún ká sọ gbogbo àwọn ọ̀rẹ́ yẹn rẹ̀ gbogbo àwọn orígun rẹ̀ gbogbo àwọn májẹ̀mú rẹ̀ òun ní o kìí ṣe pé òun wọn ni mo ní ọ̀run nírú yìí ó kò parí jẹ́nà ni mẹ́rin nínú àwọn àǹfààní ìjọ tó jà lọ sí àwọn ìlú tó lẹ́mẹ̀ o ní ọ̀rẹ́ yẹn náà ẹ̀rí nígbà tó sáwọ́ báyìí tó ń bi ànábì léèrè sallallahu alaihi wasallam ibi tó tọ́ka àwọn títẹ́ tó ń bá tó àrùn jẹ́nà ìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé wọ́n ní alẹ́ ìka ìkẹta tó ṣubú wọ́n sá máa kírun lọ́pọ̀lọpọ̀ tọ́ba kọ́rin ẹ̀ tó ṣe mẹ́fìlà nítorí pé nìkan ní orí ọlọ́run láti dẹ́ta orí yọ̀ kan ni ó ilà rọ́pà àwọn òbí ha dáa ọjà fàhátọ̀ àdìgbò bí i àfàfihà àti tọ́lọ́wọ́n bá fi gbogbo rẹ̀ ga ìyẹn lálùjẹ́nà ó sì tún fi parẹ́ kú òòrùn àìdá torí bẹ́ẹ̀ ìlú ó ní àǹfààní tọ́pọ̀ ní ayé àti jíjọ́ gbígbà ṣe àwọn báwọn ọ̀rẹ́ yẹn àwọn tó jẹ́ ọ̀rẹ́ yẹn wọ́n ti láǹfààní tí wọ́n mú wa bẹ́ẹ̀ náà nínú nẹ́fílà náà ní àwọn àǹfààní tí wọ́n mú wa látara tí máa mẹ́nu ra ṣàkàlọ́ ọmọ ìhàbí ṣọlọ́mọ́ ìhàbí ṣọlọ́mọ́ الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين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 àti méjì nàlá àlùmọ́. wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ wọ́n bọ́ àdéhùn sọ́lá ọ̀sọ́gbà ìgbé mọ̀n sọ́lá ìgbà yìí ó lè yẹ omi tí ń sáyé àṣírà tàwọn kà ẹni tó bá fi hàn rákà méjìlá ọlọ́run ìyọ̀rọ̀ ìfúráṣù nìyẹn. Orí ọlọ́run ló fún ìṣe káwọn yẹn fi gbé máa ń ṣe nẹ́fìlà lẹ́yìn o ti kí ń wákàtí márùn dáadáa o ọwọ́ akókè rákà méjì láyé rákà méjì láyé ní àlàyé òun náà ní àbáyá ọ̀pọ̀lọpọ̀ tó ní wọ́rọ̀ kàtẹ́ ní bàtàlá ti mẹ́fà lẹ́yìn wọ́rọ̀ kàtẹ́ ní bàtàlá mọ́kọ́rí rákà méjì lẹ́yìn mọ́gàrí ó ti fẹ́ jọ̀ọ́. وركعتين بعد العشاء ركع مثل العشاء بموعة وركعتين قبل صلاة الفجر ركع مثل كتب كاكسر مثلها ẹni tó bá lè kẹ́rà tàbí ìdílá ìwé pérépéré lẹ́yìn ọ̀rẹ́ yẹn rẹ̀ kọ́ wá sí nítorí ìtọ́lọ́wọ́ afẹ́fẹ́ lè láàyè nítorí ìtọ́lọ́wọ́ lóhùn mi. báyìí ọlọ́hu lẹ́hu báyìí sọ̀fìn jẹ́nẹ́ àwọn òkú nìyẹn lẹ́hu báyìí sọ̀fìn jẹ́nẹ́ odidi ilé ọlọ́run ti máa kọ́ ọ lálẹ́ ṣe kó nǹkan ní ọmọ àdáyé ẹ̀rí báyé ní báyé sáà ní ọmọ ní ẹ̀fẹ̀ sí ju yẹn sí ọ̀dálé gbé kó dálé kọ́ àbíjẹ́ náà tó wá já ìgbà tó fẹ́ nìkan òtí ẹ̀ nílé máa yọ bí òkè nígbà tó dí wọ́n rí odidi ilé ọmọ bá dẹ̀ làwọn àwọn. nínú hadith omi tó tún sọ nípa àpàtì wọn yẹn ni yóò lọ́bẹ̀ kí àrùbá ọ̀pọ̀lọpọ̀ gbogbo yìí lọ àrùbá àbáyọ. ó kíra ká mẹ́rin kó tó ká ìlà tó ti mẹ́rin lẹ́yìn ìlà. àrọ́mọ̀ gbogbo nínú náà ọlọ́run máa ṣe mẹ́lẹ́ ìwọ̀fẹ́ nìyẹn òyìnbó lẹ́bí làkúnni yẹn. bákan náà àdéhùn àti lẹ́yìn tó ń mọ̀rùn mílẹ̀ tó wà bíbí ẹni yóò sọ bí kíra ká mẹ́rin kọ́ رحم الله امرأ صلى قبل العصر أربعا ẹni ọba kíra ká mẹ́rin kálá sáré lóòótọ́ ànábì ti sàdúrà fẹ́ fún ọba tó àfẹ́mí yọgbà ọlọ́run bá kí ọmọ nìyẹn kan ó kíra ká mẹ́rin ọdọ ní kọ́ kálá sáré ayé àtúnṣe mú àyè àtọ́lá nínú àwọn nẹ́fìlà èrè pé ká bá ṣe báyìí á rí oore nínú ẹ̀ wọn náà ní sọlá tó tó hà sọlá tó tó hà hadith gàmbẹ tó ti tó wọn láàlì bíi náà ní gàmbẹrẹ alhadith kùdù alhadith alkùdùsí tó ti bá nàbì gàmbẹ sọlọlá àlùkànlá àwọn ọmọ gbà wà lọ́dọ̀ ọba dẹdà wọn lọba dẹdà sọ pé ìmìnà àdàkù ارجعني اربع ركعات في اول اليوم اتيك اخرها اخر torí bẹ́ẹ̀ kí rákà mẹ́rin fún mi ní bẹ̀rẹ̀ ọ̀sán ìbẹ̀rẹ̀ ọ̀sán wọn múlẹ̀ láti kò yálẹ̀ lásìkò ká kí rákà mẹ́rin fún mi ìyí náà sì máa gbọ́ wọ́n ní tí tó yẹ fún ìṣọ́ ìṣọ́ àti líla ní kò níbi ìfàyè kékeré àti ìbànújẹ́ máa kú fún á rí pé àǹfààní ìfàyè ní gbọ́ ṣùgbọ́n òní kẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ àdùn ọ̀tá lọ́wọ́ àbọ̀ mọ́ يا المسلمون عباد الله إما هنا فلا إما هنا سنية ولا بعد سنية ولا يمة القيامة نفعل والقيام الشيء نفعل قال صلى الله عليه وسلم عليكم بخيام الليل نفعل دوايا فإنه دأب الصالحين قبلكم إن تريد في سنسي أو أن يريد أن تساعد ìṣesí àwọn ẹni rẹ̀ wọ́n ti ṣáájú yín ni wọ́n kóró bá tó kí lọ́lọ́ nẹ́ẹ̀fìlà òru yìí òun lè yẹn bí ìdẹ́rí ọlọ́run lè yóò fi súnmọ́ lọ bákan náà wọ́n tẹ̀ kí èrò lè ṣe yìí á àìdá èèyàn yóò tún parẹ́ òmùn ní àtún adìlíyé àtúnpọ̀ fún èèyàn nílé dẹ́sẹ̀ kẹ́rin bá ń pa ní ayé ní ẹdún láwọn eléyìí nígbà tí èèyàn bá dẹ́sẹ̀ tí èèyàn bá ti bẹ́ẹ̀ tó fi lọ bọ́lọ́hùn èèyàn dẹ́ni kẹ́ni bákan náà tó lọ́jà tó rú lè jáde bí nàìjíríà yóò fún máa lé àmọ́dí kó lára àmọ́dí yóò lè kó lára àtẹ́sí ẹ̀rọ bá tún sí àmú lẹ́yìn dáadáa á àìgbàdo ó jìnà pẹ̀lú ó sọ wọn wà lálàáfíà lọ́pọ̀ tí yóò tún ṣe mú náà ìbáradà bá nínú àwọn mẹ́fìlà tó tún jẹ́ mẹ́fìlà rẹ̀ táwọn náà fún ní ọ̀rẹ́ nú rẹ̀ pẹ́tẹ́ òun náà ní ṣe àmọ́ ọ̀rọ̀ mọ́tọ́ àti ṣe yọ ẹ̀fà kò jẹ́ ẹ̀sùn rẹ̀ bẹ́ẹ̀ قيام ليلة القدر أبدي وإيكي أفرجة البابات أيها المسلمون عباد الله قل إجري صلاة الجماعة káṣírin ò tó fọ́kùnrin ọ̀ ṣùgbé ìdókún kí ń dájú fọ́kùnrin wọn ní kó sí òun jàmá kó kírùn ní mọ́sálásí wọn ló ti dájú fọ́kùnrin ó ti rí ní ọ̀sọ̀rẹ́ ẹ̀kún láti fi jàmá àwọn ní àti máa lọ lójú ayé àtẹ̀jẹ̀ sọ̀lá rẹ̀ ọ̀lá láwọn ọ̀run tó bá tó bí wọn àsùlá bí wọn ìṣá èmi dé tí wọ́n bá fẹ́ lọ wọn ò ní sọ̀tọ̀ ní gbìyànjú lọ wọn ò dẹ̀ nílò lọ́fíńdà wọn nílò tùràrí olóhùn àti ìlú nítorí pé lọ́fíńdà tó rùn rẹ̀ tó òun lọ́sẹ̀ kọ́kọ́ fún mi èyí tó jó ní kọ́nà lọ́lẹ́kọ̀ọ́ fún àǹfààní tó wà fún abíga tó lọ sí jàmá àtúrà fòlìdì ọlọ́pàá bá gbé sọ ìwọ̀n jàmá yẹn lò ní òde ẹ̀ka sí òdì ìtumọ̀ kẹkẹ sí ẹgbẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ òun la jẹ́rìí sọlá àtàlà sọ inú ẹ̀ náà lẹ́ni tí sèkúrà tó tí ò bá bọ́ fún òdì ti bíi wọ́n sì kàkọ́ọ́lẹ̀ bàrọ́ àtàrí ìmọ́tótó méjì bàrọ́ àtúnmínà tèfà ọ̀bára àṣòfin náà ìmọ́tótó pẹ́ nìyí ti kó ní mọ́nẹ́fìkì kò sí tún ní wọn náà bábá ń bàdẹ̀ ní pé yóò tó ara forí jẹ́ ẹ̀sẹ̀ orí padà sí jàmá Uthman ibn Affan al-Khalifa al-Thalith radiyallahu anhu wọ́n ní òṣìṣẹ́ àpèé ní àtàkùdù lèlá ìjọsìn fọlọ́hùn gbogbo ohun tá a fẹ́ gbaládá lórí ẹ̀fẹ́ a fẹ́ béèrè ayé fẹ́ kí ènìyàn máa ń fa ní ayé wá fún wa àbáǹfà níjọ́ mi dà kẹ̀yàmọ̀ gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ ti torí tọ́lọ́mù ọwọ́ àmọ́ ìwé mọ́ ń fa wọ́n bọ̀ àlèlẹ́ àtàkọ̀lùwò ẹni tó sàlùwàlá torí ọlọ́ ọwọ́ àti àlùwàlá yẹn tó pérépéré dáadáa ثم مشى إلى الصلاة المكتوبة أن يوى الله مثلا أتكلم مع الناس سلام أو مع الجماعة حبيبك بالجماعة أو في المسجد ìyẹn ni kí wọ́n láti mi ilé wà táwọn èèyàn rí wá ṣùgbọ́n òun sá lọ mọ́sálásí kódà kọ́ má jù wọn nìkan lọ wàá pèrún wàá sì kọ́ mọ̀ àwọn kan nìkan jẹ́ àgbẹ̀ tó ń tẹ̀lé rẹ káàkiri lójú ayá nínú lọ́wọ́ àlọ́sọ́lá tó ń sìn ọ́nà. Ìdíjọ́ ọlọ́run tó borí mo níbi oko àti ọmọ àtúkú àwọn ẹ̀rẹ́ ká ìjọba sí káàkiri. Tó bá ti wà á tó gbọ́ lásìkò òun bá tó ìwọ́ pérún. Torí pọ̀ sẹ́ni tí ó gbọ́rọ̀ ọ̀run rẹ̀ ẹranko ni o, ẹyẹ ni o, gbogbo ohun yóò tọ́ bá dẹ́dà dá ni o. Àfi kí wọ́n sẹ́ẹ̀rì ipò òṣèlú kìlò láyé. So nípa bẹ́ẹ̀, ẹni yẹn wá jáde lọ sí ọ̀rẹ́ mọ́àdínẹ́s pẹ̀láwọn èèyàn àwọn mọ́àlìjàmá àbí pẹ̀lú jàmá àwọn òfin masjid àbí inú mọ́sálásí nígbà wọn lọ sí wọn rẹ̀ jàpàmọ́ lọ́wọ́ lọ́wọ́ gbogbo ẹ̀fẹ́ rẹ̀ yẹn ọlọ́run tó máa borí ẹ̀jì nínú àwọn ọ̀run èyí tó já sí pé sáà bá ṣe ẹlòmíì ẹ̀kan ló sùn ẹlòmíì ní nígbà tó bá ní kẹ̀kẹ́ tó fẹ́ ṣe ọ̀sọ̀ rẹ̀ làwọn ọmọ yó àwọn tó fẹ́ ṣe dúpẹ́ àbí wọ́n ní kíní kẹ́kẹ́ tó fẹ́ ṣe nígbà yẹn ní òtò lọ fẹ́ ṣe lọ sí níwà ẹ̀rí wọ́n lá níbi sọ̀lá àkàlà orí mímbà rí ló dúró sí jọ̀nà tó fi ṣe wá sí ìlàyọ̀ yẹn ní àkọ́wà káwọn kẹ lọ sọ́ra wọn àtótú tẹ̀lẹ̀ sí pẹ́ nípa báwọn kẹ dé lọ sí jíwọ̀n àyẹn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ tán kàn sínú lórí ìwà àbàjẹ́ yìí àwọlọ̀yà mọ́tọ̀lọ́ alágbúrú lèdè ọlọ́run tẹ́ máa jẹ́ ọ̀kẹ́ wọn bá dáadáa kẹ́kẹ́ oníwọnú ẹ̀ ẹ̀kẹ́ ní tọ́kẹ́ ẹ̀ máa jí ní òrìlẹ̀ ni àwọlọ̀yà kò ní ó jẹ́ mílẹ̀ lọ́pàá fìlẹ̀ àdínkọ́ wà ní àwọn olùgbàgbẹ́ra àwọn ọ̀pọ̀ ọdún fún òun máa ń fi ọlọ́run níparí ìgbàdà lọ nínú àwọn ọ̀run lọ́jà sí wípé fásitì kì fáyà lálẹ́ ìgbé pẹ̀lú ìdàkọ́ ọmọ bíi ìbáàrú wọ̀gáfà sákọ̀tọ̀ lè fi mú anìlàfíì táwọn ọ̀kẹ́ bá ti dìde sí lọ́lẹ̀ ti tó ẹ̀fẹ́ ti kó lọ́rọ̀ àwọn èèyàn tó kú wọn náà sọ láti jánásà ìkírun sókùlà ṣé ń tó kula kódà ọ̀rẹ́ ń bẹ fún òun náà torí ọ̀rọ̀ sábẹ́ni sọlá àtàlá sọ pé wọ́n ń ṣẹ́ dídá lìjà náà zàtà àtà ìsọ̀là àlẹ́yìnà ọ̀làrùn ìrọ̀ ẹni ọba jẹ́ ní ìsìnkú báyìí wọ́n fi kírun fíla ó dẹ̀ sì máa gba ara dání látọ̀ lórí ọmọ ń ṣe ìdá àtà yọ́nifásitì ẹni tó bá tó àwọn àbẹ̀ ọba wọn kírun ó tó àwọn àbẹ̀ tó fi sìnkú yẹn ọlọ́run fèrè ọ̀tọ́ọ̀n ọmọ àgbàdo adáni lámẹ́jì kíìlà wọ́mọ̀ fèrè ọ̀tọ́ọ̀n ó wá nílò òṣìṣẹ́ ọlọ́run kí ni ládá méjì lọ́sọ̀ ní láì òṣìṣẹ́ ọlọ́run ní fífi ìjàmbá ní kọ́ọ̀rẹ́ ọ̀dà tó fi ọ̀rọ̀ ayọ̀ ní ìṣèlú àìbáyọ̀dọ́lá ẹ̀yẹ̀ ọlọ́run ẹ̀rí kọ́lọ́ orí àtẹ̀tẹ̀ àmọ̀ lọ́dọ̀ rẹ̀. Ẹ̀dá kan já sọ́run wa kí káàkiri ìtẹ̀lá àwọn májẹ̀mú rẹ̀, ká sọ àwọn ọ̀rẹ́ yẹn rẹ̀, ká sọ orígun rẹ̀. Ọlọ́run ọmọ ó sì san wá lẹ́sẹ̀ dáadáa sí ẹni bí ìrún náà ní ayé àtijọ́ gbẹ̀gbẹ̀ àlàkùnrin àmọ̀. Ó mú ìdásọ́lá ìgbẹ̀gbẹ̀ àlàkùnrin